وعلى آله وصحبه أجمعين أركوا فهم الله أتوا أركوا يكتفان أبو محمد صلى الله عليه وسلم أبي الله بجل وعلا في أكيني أوي قلنكم شلي قالوا بكوا إلي كتن كتلة إلي كتن كلا أوي أواتاتم لكي كافر أبي الله جل وعلا قلنكم جو كل كبانوس وشيري وح فلا تتبي الله ولا نوره láì nígbà tí kò wọ́n bàbá wa tí wọ́n wà ní kẹ́rẹ̀ فضيلة الشيخ الأستاذ الدكتور عبد الرزاق عبد المجيد ألارو mo ti ń dáwọ́ kọ wọ̀nyí àwọn mímọ̀ òkú yá ìwọ́n lóun wíṣà kó wá sí kálù wá mọ́ bàbá abiola ọmọ jẹ́ lọ́wọ́ alẹ́ kó jọ kó dákun kó jẹ́ kí wọ́n pè fún wa. mo lè ka iye àwọn èèyàn tí a máa jọ ń sọ̀rọ̀ tá máa ń sọ wípé ìwọ oore ìwọ àlùbáríkà tọ́lọ́ ń ṣe fún wa bàbá wa làwọn ń bí ọlọ́run fúnra àwọn àtàwọn ọmọ àwọn náà mú wọn lè kẹ́yẹ wọn wàláhì kó dà tó fi di àná mo náà tó sọ fún mi bẹ́ẹ̀ àbí oore náà àlùbáríkà náà ọlọ́run bá subhanahu wa ta'ala ló jẹ́ kó máa pọ̀ sí gbogbo ohun tí à ń rí tí gbogbo fi ń dùn pé ẹnìkan ọlọ́run sáà nígbà ló fi kí àwa mùsùlùmí pàtàkì jùlọ lù nàìjíríà tá a wà yìí torí wípé ọlọ́run ní ibi tí àwọn bá wa tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ọlọ́run ní kí èmi náà lọ sí ìwòlú náà láti lọ sí lọ gba ẹ̀kọ́ ń bẹ̀ lẹ́yìn ìgbà táwọn bá wa ti parí tọ́kọ́ kọ́kọ́ sáré o ẹ̀kọ́ mọ́lá wa dé lẹ́yìn lẹ́yìn àmọ́ báwọn àáfàá wa àbá àwọn tó súnmọ́ àwọn àfáà wa bí ma ti wọ́n ń bàbá wa yìí pé ah ọlọ́run fẹ́ nìkan kẹ́ ìlú nàìjíríà ṣùgbọ́n mo rò pọ́pọ̀lọpọ̀ wa àmọ́ yìí wọ́n tó ṣe pé nàìjíríà bọ́lọ̀ ti ṣe nàìjíríà nù ni àfi kọ́lọ́n kó jọ kó sànù wa tí wọ́n àbá wa yìí bá wà ní irú àwọn òkè lọ́hùn bẹ́ẹ̀ ni ah ọlọ́run ló mọ irú àyè tí bá máa dì mú ṣùgbọ́n ọlọ́run ti ohun tó gbé wọn wálé náà ni pé ah, àwọn èèyàn mi mo fẹ́ lọ sí wọn láǹfààní pẹ̀lú ohun tí ọlọ́run fi mà mí àwọn ẹ̀bùn tọ́lọ́run fún mi àwọn orí tọ́lọ́run ṣe fún mi mo ti fẹ́ kó lọlé wàyí lá kò sẹ́ni tó lé wọn lọ́hùn àyè tọ́lọ́run sì ní kí wọ́n wà lọ́hùn àyè ńlá tó já sí pé ó lójú ọmọ ìlú gan tó díwọ́ àyè báwọn ni àwọn bí ọlọ́run bá subhanahu wa ta'ala fún yín bàbá kò sí ohun tá lè ṣe mo sọ fáwọn èèyàn mo ní tí kọ́ọ̀fù bá ti wá gbogbo yẹn ti wá sóde wa nìyí torí pé àwọn kan bẹ ní àwọn èèyàn rọ́jùlùn kàmìlì yóò lè ó ṣe káàlì ọlọ́run ti parí oore sí wọn lá oore mímọ̀ ní oore ẹ̀sìn ní gbogbo owó àwọn èèyàn èèyàn tá a pè tó jẹ́ àwọn ẹni eré àwọn ẹni ẹ̀wọ̀n ẹni dáadáa ní ẹ̀sìn yìí kódà náà wà ayé gan ọlọ́run ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ papọ̀ sáà bàbá tí wọn bá ti wá wà ní irú kalẹ̀ ẹ̀ mọ̀ pé gbogbo bá gbogbo ọ̀la ẹ àmọ́ ìsìn ní sọ̀tì àwọn tó fi ń dára wa lẹ́kọ̀ọ́ ní àti dúpẹ́ fọ́lọ́ àfi ń dára wa lẹ́kọ̀ọ́ àti fi ń dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé àmọ́ wò pé wọ́n bàbá báyìí kí ló ń tá a fẹ́ gbé fún wọn wàláhì àfọwọ́ pè wọ́n tọ́ni ìrìn kan wá iyì wo náà fẹ́ rí àpéyò náà fẹ́ yọ̀dọ̀ wa tí wọ́n ti rí káàkiri àgbáyé tó ju bẹ́ẹ̀ lọ irú àlejò wo la fẹ́ ṣe fún wọn tí wọ́n tí ì ṣe fún wọn káàkiri àgbà yìí tó jù lọ kò tí ẹ̀ kí máa sọ àmọ́ wọ́n fi pọ́n wáyé ní pé àwọn ọmọ mi táwọn náà ti ṣe ẹ̀sìn tọ́lọ̀ ń ṣe fún mi àbí ọlọ́run bá sùnmọ́ ẹ̀fún ẹ̀yìn ọlọ́run ṣẹ́kọ̀rọ̀ aláhùn lẹ́kùn rẹ̀ ájọ́rọ̀ سعادكم وذريتكم في الدنيا والآخرة جزاكم الله عنكم sí dájú pé ní àárọ̀ báyìí níjọ́ sunday sunday ìdánilẹ́kọ̀ọ́ máa ń wà ní àyè yìí òun ṣe sunday nìkan náà ni máa ń wà bí ẹ̀rọ ìdánilẹ́kọ̀ọ́ bí mẹ́fà sí méje ni a máa ń sinú àyè yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ ìjọ alamisi tafsiri ni hadithi ni yàrá sahin tawhidi ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́kùn ní sáì gánbẹ́ káàsì fáwọn ìyá wa yàtọ̀ sí ilé ẹ̀kọ́ tó wà a ní ilé ẹ̀kọ́ ń bí láàárọ̀ láti jọ monday fún ogbọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ jíjọ́ àlàmísì fáwọn ọkùnrin àtòbìnrin a ní tàwọn obìnrin lásán fáwọn ìyá wa àgbàlagbà kódà màmá tó bí mi ọmọ náà wà ń bẹ sẹ́wọ́n náà wà ń kẹ́kọ̀ọ́ ń bẹ láti jọ mọ́ndé ìjọ àlàmísì bákan náà láàárọ̀ láti wà ní di zuhur a ní ti rọ̀lẹ́ a ní ti wíkẹ́ndì fáwọn àgbàlagbà àti wá ní madrasa àti ogun àmà pé international schools manara international schools a ní tahfiz lọ́tọ̀ pé koran lè kan yíò wọ́n ha àti fi hadith náà kún àmọ́ ètò jọmọ́rọ̀ dáwà ní mọ́ṣáláṣí ń bí tó pé ìdánilẹ́kọ̀ọ́ fún jẹ̀mọ́ ìtawà kí wọn kò dín ní mẹ́fà sí méje lọ́sẹ̀ báwọn ni táwọn afáà ní agbègbè yìí tí wọ́n máa ń ṣe ní ìyàn yìí nínú èyí tá a máa ń ṣe náà ní ìdánilẹ́kọ̀ọ́ táwọ̀ yìí wà àwọn jẹ́ pé a fẹ́ gbà yẹn dárúdàn bàbá <laughs> ká dákun ìṣẹ́jú mélòó kan tí wọ́n mọ̀ pé ọ̀nà pọ̀ <laughs> جدمي لو كان كتفيدا او ماوني افو كلون كو دكم كيبا سن يوسف كبا ديكو سن جزاكم الله خير الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته kí gbogbo ẹ̀yin jàmá wa ní mọ́ṣáláṣí tá a wà láàárọ̀ yìí bẹ̀rẹ̀ látòrí àlùfáà wa Dr. Habib àti gbogbo jàmá pátápátá inú tèmi náà dọ̀ láti wà ní àárín yín láàárọ̀ yìí báwọn náà ti bẹ lọ́hùn ni èmi náà bẹ̀ èyí tá a kí láàárọ̀ yìí ọlọ́mọta gbà lọ́wọ́ wa o gbogbo ìta àti ń kí àtẹ̀yìntà tó máa kí ọlọ́mọdà kankan bẹ́ẹ̀ lù wá láyà o ọlọ́run kọ́ má jẹ́ àwa ṣe nǹkan míì lẹ́yìn tó ti fọ̀nà mọ̀ wá ọlọ́run má jẹ́ àrìnà míì yàtọ̀ fún ọ̀nà la ilaha muhammadu rasulullah sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa àwọn ìyàwó àwọn ọmọ gbogbo tí ń jẹ́ mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ àtọ́júlùmọ̀ wa olùwàbọ̀ ti fọ̀nà mà wá yìí ojú ọ̀nà náà ni ọjà sùn káfí lọ bá wọ lọ́wọ́. ọ̀kan nù àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ bá anabi njọ́ kan sallallahu alayhi wa sallam kọ́ wá bí ní béèrè bí wọ́n ti máa wá bí ànábì. ni wọ́n sọ fún ànábì ọjọ́ yìí pé kulli fil islam kalimatan aw shay'an la as'alu ahadan ba'dak. وفي لفظ لا أسأل أحدا غيرك ìwà nẹ́bí sallallahu alayhi wa sallam ẹ dákun fún un tí mo wá fún ni pé kẹ́ ẹ sọ nǹkan kan fún mi tí n ò sì ní nídìí àti bí ẹlòmíì má lẹ́yìn ìtẹ́ bá ti wí fún mi tí ó yé mi débẹ̀. la as'alu ahadan ba'daka la as'alu ahadan ghayraka. ẹ wo bíbélì náà ti lágbára tó mo fẹ́ sọ nǹkan kan fún mi bẹ́ẹ̀ bá ti wí fún mi tán ní máa lò kódà kò ní níbi kí n tún lọ bí àfa àbí bí ẹnìkan mi lẹ́yìn tí n bá ti gbọ́ bẹ́ẹ̀ bá wí fún mi. gẹ́gẹ́ bí gbogbo wa ti ti mà nínú ẹ̀bùn tọ́lọ̀ ń bọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam òun ni ká sọ̀rọ̀ tí ó pọ̀ títún máa rí ọ wá ọ̀ka lé kí ọ̀ka kù. gbogbo ń tà nẹ́bí ẹ̀ dára kan yìí lóhùn jọ yìí náà kò dúgbò lóhùn méjì náà lọ. ó sì kó gbogbo tó nídìí táyé rẹ̀ ó fi dáa sálìkì àmọ́ òfin rọ̀. فقال له النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم قل آمنت بالله ثم استقر kò ju méjì náà lọ tẹ́mi àtiwọ́ nídìí tágbàáyé rọrùn kọlọ́mbà ti kádàrá mọ́ fún wa tá a sì ní tàtà yín yà yín ba àlìkìyà mà wá jẹ àtàyé àtọ̀run ọlọ́mọdé kan bàjẹ́ mẹ́ anabi sallallahu alaihi wasallam wí fọ́rakùnrin pé kul amantu billah wí jáde kọ́ wà lọ́kàn rẹ bẹ́ẹ̀ kò sì ṣiṣẹ́ tọ̀ pé mo gbọ́ ló ń gbọ́ o mo mì ní ni mí o. alhamdulilayi gbogbo wa ti jókòó láàárọ̀ yìí kò síyèméjì pé a wà nínú ọjọ́ amantu billah alhamdulilayi àkọ́kọ́ nù. No gbogbo ẹni tí ọba ní eléyìí ní pèlè ọ̀rọ̀ rẹ̀ ṣe eh, nǹkan dààmú ni kò tí ì débi tí ń lọ. gbogbo ẹni ọlọ́run ti fọ̀ náà la ilaha illallah muhammadun rasulillah sallallahu alayhi wa sallam ma nti o gbé wa lójú kó lójú ọ̀nà ilé ẹ̀ka sí ọlọ́mọgbé bá wa o gbogbo àwọn tó wá kò tí o tí ì rí lánàá yìí olúwa mọ́tà sànú àwọn náà báwọn bá wá wọlé májáwọ̀ jáde kó nú ẹ̀ wò kul amantu billah nígbàgbọ́ sọ́lọ̀ ní gbogbo ọ̀nà tá a máa fi nígbàgbọ́ sọ́lọ̀. àlàyé ń tàn pè ní alìmánu billah aw alìmán kéèyàn jẹ́ mùmínì òdodo àlàyé rẹ̀ wá nù hadithi míì onígbà tí màláìka Jibril sọ̀kalẹ̀ wá bá nàbí láwòrán èèyàn bíi tèmi àti wọ. qala fa akhbirni anil iman. sàlàyé fún mi kí là ń pè ní mání mọ́mìnì mọ́mìnì ta ni ń jẹ́ mọ́mìnì òdodo. qala an tu'mina billahi wa malaikatihi wa kutubihi وتؤمن باليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره àwọn tá à ń pè ní òkú márààrún ìmánì nù ó ní gbàgbọ́ sọ́lọ́run kí là ń pè ní gbàgbọ́ sọ́lọ́run àwọn àlùfáà wọn lọ́nà mẹ́ta pàtàkì lèèyàn fi ní gbàgbọ́ sọ́lọ́run o mẹ́tẹ̀ẹ̀ta lọ gbọ́dọ̀ kó papọ̀ o. الإيمان بالله في ربوبيته الإيمان بالله في ألوهيته الإيمان بالله في أسمائه وصفاته kó tó lè di mùmíní òdodo tí ó wà nù ẹni tá a nàbí wí fún wa pé kul amantu billah ọgbọ́dọ̀ gbọ́ pé gbogbo ntí ń bá ń ṣe ọ àti ntí wọn náà ń ṣe Ọlọ́run fi ó ṣe ni o ó dìgbà tí yẹn bá tó gbà bẹ́ẹ̀ ntọ́ ọba lé tọ́ ọba bá owó Ọlọ́run kọ́ ọba ni o níjọ́ míì tọ́ ọba lé tọ́ ọba bá mọ́rò ní ẹ̀sìn kan mi gbà pé kì í wu Ọlọ́run kọ́ ọba lásìkò tọ́ ọba òun ara ń ti ń jẹ́ gbàgbọ́ òdodo nu o ọgbọ́dọ̀ òrin lẹ̀ lọ́kàn wa bẹ́ẹ̀. a gbọ́dọ̀ mọ̀ pé káwo gbìyànjú ní wa òjì làárọ̀ lọ́bi iṣẹ́ rẹ òjì làárọ̀ lókoòwò rẹ wọn rán ilé ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ ọwọ́ àríbá kan fẹ́nìkan kò ríbá kan fún wọ fìyíhùn lẹ̀kọ́ lọ èyí tí ọba tí ọlọrun ni ọmọ wa bẹ òun náà ló lè yí padà má ronú nǹkan kan mi o. bàbá wa gbà pọ́lọ̀ ní ṣe nǹkan èyí tó bá ṣe ló ṣe èyí tí ọba ṣe òun náà ní òwò láti bí ó ṣe àkọ́kọ́ ìmánì rẹ̀. الإيمان بألوهيته تؤمن بالله في ألوهيته ẹni abáwá gbà fóun nìkan ní ṣe yìí èyí ṣe tá máa jọ́sìn fún nǹkan mi ọgbọ́dọ̀ jìnnà sí gbogbo ń tà ń pè ní síríkù àbẹ́bọ gbogbo ń tí ọba mú ọmọ képe nǹkan kan lẹ́yìn ọlọ́run gbogbo ń tí ọmọ mú ọ fi nǹkan kan rúbọ fún nǹkan gbogbo ń tí mú ọ bẹ̀rù nǹkan bí ó ti yẹ kọ́ bẹ̀rù ọlọ́run ọgbọ́dọ̀ jìnnà sí o ọ̀nà ẹlẹ́kẹta. الإيمان بأسماء الله وصفاته ah, ah, ọlọ́run láwọn ụkọ kan tó pe rẹ̀ ọ àròyìn kan tó bí ròyìn ààrẹ àwọn ọkọ̀ òun ni o fi pè bọ́ọ̀bà bẹ́ẹ̀ àwọn ọkọ̀ òun náà ni o fi bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé tí pe rẹ̀ gbọ́dọ̀ ròyìn lọ́nà tí a gbọ́dọ̀ bá ń ta ọmọ mùsùlùmí ọmọ bá wọn pé o ṣe o ṣe o o ṣe bàbá o sì ń ké nú alukurani pé lámúyàlédè wà lámúyòládé ẹni tí ń jẹ bàbá lẹ ni ó bí ma ọlọ́run ló ń wò bí ẹnìkan ò sì bí wọn ọlọ́run kódà ń tí ọmọ ẹ jáde lọ́rọ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ tako ìmọ̀ẹ́nì rẹ o àwọn ọ̀nà ní káàkiri jẹ́ من المؤمنين بالله billah ọwọ́ àgbà pọ́pọ́ àwọn màláìka ọlọ́run bẹ ẹ̀dá ọlọ́run ni wọ́n májà wọn kan gbọ́rọ̀ yọ lọ́wọ́ pé ẹ̀mí kan ní ń darí ayé ẹnìkan darí ayé àfọlọ́run kọ́dà tọ̀run náà olùwọ́ba nìkan lọ́ba ti ń darí ayé àtọ̀run nínú sínà nínú ọ̀nà àná òun ni káwọn kan tó máa sọ fún ọ pé ẹ̀mí ní ṣe nǹkan ta lẹ̀mí ta lọ́dẹ̀mí ta ní ń gba ẹ̀mí Allah. àwọn màláìka àwọn èsè bíi wa olùwárò yìí wọn pé la ya'suna Allaha ma amarahum àwọn ètí ẹ wọn ètí ẹ wọn ọtí ẹ lé tẹ lọhùn kò sí ability káwọn ọtí ẹ lé tako àṣẹ Ọlọ́run àmọ́ gbogbo bá àwọn màláìka ti tó yìí náà ọgbọ́dọ̀ gbà pé kí ni ẹ̀dá Ọlọ́run ni wọn wọ Olúwa ń ran wọn ń sẹ tó wù ní o ọgbọ́dọ̀ sí màláìka o ọgbọ́dọ̀ sàlìjàn nù o. kọ́dọ̀ gbọ́dọ̀ sin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ gbogbo yóò bẹ nù nta wípé tawhidul uluhiyya má sin kankan má pè kankan àyàfi ọlọ́run ọba allah kọlọrun àwọn ju agbára lọ láti bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa ń jọ wọn bá ti ń bí wa ká sì mọ mọ bó ti yà á kírun bó ti yà á gbàwẹ̀ bó ti irú àkìlà tó yẹ ká ní kí wọ́n bí wa pẹ̀lú rẹ̀ kọ̀kọ́jà agbára ọlọ́run àmọ́ lọ́n ní mo ní ìlànà súnà súnà tó lọ bí mo ti fẹ́ ṣètò ayé nì. arọ ọ̀nà tọ́lọ̀ ń fi ṣètò ayé ni pé gbogbo ọmọ kọ̀ọ̀kan olúwa ọyọ ẹni ọba wù nínú wọn yọ wàá rántí wọn pé ntí mo fẹ́ nìyí jama kí ni tó máa gbọ́lọ̀ ń rán ẹ nìkan sí wa pé ntí mo fẹ́ nìyí ìyẹn ni pé o gbọ́dọ̀ kílèmù pé ọlọ́nà míì tó wu ọlọ́run yé bá ti fi pọ̀ gbọ́ lẹ́nu ẹni ọ̀rán. ńgbọ́ ọ ti gbà pé ọlọ́run rán ẹ nìkan sí wa ẹni ọlọ́run rán sálẹ̀ ń mọ̀ yìí òun náà là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam. èyí ṣe kí wọ́n tún wá dọ̀ ní náfìlà kan táwọn afọ wa sọ fún ọ pé ànẹ́bí ẹ̀yàn ọ̀run náà fi làbá yìí tọ́ wa gbé lẹ́yìn ó tún wá sí lọ́hùn kó tún kó tún sẹ̀yìn èyàn ó sin lọ́hùn kó sẹ̀ bí ọba sin lọ́nà tọ́lọ́hùn rán ẹni oníkó jíṣẹ́ fún un. dákun gbogbo ìgbà tí ọba rí èèyàn fi ọlá kíyèsí pé irú ẹ̀sìn tó ń sìn yìí irú àwẹ̀ tó ń gbà yìí ọ̀nà tó ń gbà ṣàdúrà yìí ọ̀nà tó ń gbà kírun yìí kọba nta nabi wa muhammad sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ fún wa látọ̀dọ̀ Ọlọ́run mu kò sí tó pè rẹ ju kọ parú ẹsẹ lọ. jama ní tìtorí yìí pàtàkì tí mo wí òun ẹnìkan wa ò lọ́nà míì tó fi mọ kí ló wu Ọlọ́run àfọ̀nàtà nabi bá júwe fún wa sallallahu alayhi wa sallam ẹnìkan wọ lọ́nà míì tí ó fi mọ̀ pé a ah, ọlọ́run ká ṣe nǹkan báyìí àfọ̀nà tànẹ́bí o sallallahu alaihi wasallam dákun wọ́n ọmọ ẹ̀yà mi gbogbo ògbà tó ọba rí èèyàn tí ó ń lọ ọba rí èèyàn pàkíyèsí rẹ ẹ sì jẹun gbé kún àníyàn lè da àmọ́ àníyàn nìkan ò pé yẹn ó rí ìyọnu ọlọ́run bí ẹ̀sìn báníyàn rẹ bá da ọ wàá tẹ̀lé lánàá tọ́lọ́run fi rẹ́ nìkan tọ́rọ́ tí wàá ń kún lànà Muhammad sallallahu alaihi wa sallam wọn làwọn afọ àfihàn máa pé gbogbo ntí ọba fẹ́ ṣètò ọfẹ kọlọrun ọgbà nǹkan méjì gbọ́dọ̀ wà mbẹ o. إخلاص العمل لله عز وجل ومتابعة الرسول صلى الله عليه وسلم àníyàn rẹ gbọ́dọ̀ dáa bọba ló ń ṣe nǹkan torí tọlọ́run ọ gbọ́dọ̀ jẹ́ torí tiẹ̀ èyí ń torí nǹkan mìíràn bani yaba wa da ọ wa béèrè pé lànà wo lọ́lọ́run gbé kalẹ̀ tàbí ló fi lànà náà rán wọn lànà bu Muhammad sallallahu alaihi wa sallam. ó nígbàgbọ́ sí gbogbo tírà ọlọ́run tó fi ránṣẹ́ sáyé ọba gbogbo tírà náà wọn lànà Qur'an al-Karim. ó nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndé al-Qiyamah mùsùlùmí ò ní máa gbé ayé bí ẹni tó ṣe pé gbogbo ẹ̀ parí sí àyè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń gbé ayé lónìí bí gbàdí ọ̀sálì kìyàmà ni òfò ńláńlá ni o ara bí tí mùsùlùmí ti gbọ́dọ̀ yàtọ̀ ní ká máa rí nínú ìṣesí tiẹ̀ pé ọgbà tọkàntọkàn pé bẹ́yàn bá kó yín àyè yọ lọ jábọ̀ láti kìyàmà ní bá bẹ̀rù ọlọ́run bọ̀ ní bá bẹ̀rù àkìyàmà bọ̀ kárí lára rẹ pé lè pálí kìyàmà ń ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mo witness ẹ̀ rí níbi tí Dr. Habibu láti jọ lọ kéwù kẹ̀ǹfẹ̀ràn ilé tí ló ń tẹ́ fi mọ̀ pé al-imanu bil-yawm al ó ti wọ́n láwùjọ wa yìí ara yẹn ti fi jẹ́ mú mi ní máa rí i pé. àti ìwà rẹ àti ìfesí rẹ atọrọ rẹ ń fi hàn pé lẹ́yìn mà pé bá láyé yìí yọ lọ jábọ̀ rẹ ní bàbá tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àwọn náà ti kẹwọn ara áfíríkà ń bí làwọn náà kan tí ń pè ní Guinea kọ́dà ambassadọ̀ ọdún náà ní Saudi ni bàbá yìí ọlọ́run wa ní kí n súnmọ́ wa wọ́n ti fẹ́ràn mi. iṣẹ́ tún padà pawápọ̀ ní ibiṣẹ́ ní mo ti ṣiṣẹ́ ní mojá maud malifa ọ̀pọ̀lọpọ̀ gbà àjọ máa kọ́dọ̀ lè jẹ́ pé mọ́tò kan náà lájọ wà mọ́tò tiwọn àbí tèmi ìmọ̀ mú wọn sọ̀kọ̀lọ̀kọ̀ ọ̀rọ̀ fún mi àgbàlagbà dáadáa sẹ́yìn ó rí àwọn ìrírí ayé àwọn ẹ̀kọ́ bẹ́yẹn ti lo ayé mọ̀kọ́ púpọ̀ lọ́dọ̀ bàbá yìí wọ́n sì máa sáwàdà ọwọ́ adijọ́ kan wá sọ fún mi pé erin ah, tó ṣẹlẹ̀ ní mo ní kíni wọ́n ní ilé tí mo mọ̀ táwọn ń gbé yẹn ibẹ̀ kọ́ làwọn ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ti sanwó lẹ́kàn fẹ́ nìkan nígbà tí wọ́n á ń délé àwọn pé bàbá yìí ni àwọn lè múùfù síbẹ̀ nígbà tó fẹ́ pẹ́ làwọn fi gba ibi táwọn wà yìí àwọn wá ní kọ́ bá àwọn kó wá àwọn láti gbà yìí kò kó fáwọn gbogbo ọjọ́ táwọn bá lọ sìn lówó ọ̀tọ̀ ni excuse mi yóò tún gbé kalẹ̀ fáwọn kí wọ́n wo ń táwọn ṣe ń jọ kan àwọn kan lọ náà ni àwọn sì ti mẹ́mi pé lẹ́yìn tó níyàwó ní sùn ọmọ bó ṣe tún wá rà wọn ní tó ti ń wá wa wí mi ìdí òwì àwa ní àwọn ọ̀tẹ̀ wa gbowó lónìí <laughs> ìwà gba owó lónìí a ah, inú rẹ̀ dùn oníkàwọn ojú kan àjọ tí mo kàn wá yìí fún ọ ni pé ǹjẹ́ níbi owó ń ma bá ń tọ́jú ẹ̀ tó bá dà ní kìlíàmà nígbà. <laughs> bàbá ní in twenty four hours àwọn ọmọ bí tó ti rówó òun tó wá kó fáwọn <laughs> àlìkíyàmọ̀ bó dákun bá ń gan rẹ̀ ò gbàgbà kí ló wá ń wí owó táwọn ti ń sìn láì mẹyẹ láì mẹyẹ àwọn òwí ju bá àwọn lọgbà àwọn òtẹ nílò wọn mọ nítawọn kan wàá sọ fún ọ náà ni pé máa ń tọ́jú ẹ bọ́ bá di àlìkíyàmọ̀ bá ní wọ́n wúlò ẹ̀ fún láwùjọ tiwa yìí kẹrù ọlọ́run ọba àdébẹ̀ bí kí n lọ lọ kọ́dà ń tẹ́lẹ̀ omi òwú ìyá lómi òwú ẹ̀rin níbi àti àmà ògà lọ́jọ́ ẹ̀dá sọ́ọ̀sá ni ibi mímọ́ láyé àmọ́ ń tà ń sọ ni o aláì nà ti ń jẹ́ ìmánì nǹkan gbà pé òórùjọ gbogbo ń tọ́ ọba gba ìfẹ́ o bẹ́ẹ̀ ọba kì í ní ìmánì rẹ̀ débẹ̀ o èyí ṣe mú mi ni o ànábì ló ń o sallallahu alaihi wasallam ó nínú àwọn òpó ìmánì òní al-imanu bil yawmi al-akhir ẹ̀rọ àkùnrin ọmọ àníṣe ti wà bá a bá ní gbàgbọ́ sálìkì yá mọ̀ a nídìí wà títọ́ pọ̀ wàláhì mo máa ń sọ fáwọn èèyàn pé ní estimation tèmi wà sí táwọn èèyàn ń gbọ́ nàìjíríà ìjọpọ̀ bẹ́ẹ̀ bá di pé inú tó lè máa fi ṣe wá àtúntò rẹ̀ sẹ́nìkan kan ọmọ oníkan ọmọ rántí pé kí ni àlìkèyà máa ń bẹ̀. mo tún rántí kàkà nísìn eléyìí ò bá bí mi bí yín kọ́dọ̀ ọmọ àlọ́rí lẹni tó sọ̀tàn ìlú mi tọ́lọ́sẹlẹ̀ sí òun gan rẹ̀ ọwọ́ abamilé ń jọ̀hún náà ni nínú àwọn àfa àfa ńláńlá lẹni náà wọ́n súnà ń wù wọ́n ń gbà wọ́n gbà mo tiẹ̀ ti wá rí wọn pẹ́ nísìnyí níta àwọn èèyàn ọmọ wọn ló ń súnà àmọ́ wọn mọ báwọn ṣe máa dọ́gbọ́n wádú ọ̀rọ̀ mi àbẹ́ lomi tí wọ́n wá béèrè pé dákun nǹkan báyìí kí n ṣe tí n bá sì yí fún wọn n kì í rí yàtọ̀ pé wọ́n ṣe àmọ́ wọn èkó mi ni wọ́n wà yẹ́nyẹ́ gbà wọn. wàláhì làwọn mẹ́ni lọ́wọ́ sọ fún mi jọ́ kan pé lẹ́yìn tó ń kó lọ́dọ̀ mi ń do ní ìsúnmọ́ sọ tí mo máa ń tóun lọ sí nígbà tóun délé mo rò pọ̀rọ̀ azabu kọ́bùrì lásán jọ́nà èso ọmọ pé gbogbo èèyàn lọ́lọ́wọ́ tẹ̀sí nù sàárè ẹni ó bá sì péèlì sàárè ni ó ti bẹ̀rẹ̀ sí jí ara ìmánu bẹ̀lẹ̀ yóò mìlá kiri nù ara kọ́ gbàgbá àlìkè àmà bẹ́ẹ̀ nù pé kò sẹ̀sẹ̀ dídú àlìkè àmà láti nù sàárè ni ó ti máa jìyà. onígbà tó ń wá délé fún rẹ̀ lọ fún mi o òun wá ní yàrá tó ń gbé náà yìí òun make sure pé kò sẹ́ni kankan lè má òun á paná òun sì ti gbogbo windo òun make sure pé kò sí ní ìmọ̀lẹ̀ kan tí jọ wọbi tó ń wà mo ní ìwòlẹ̀ ń dáwọ̀ yìí àwọn ló ń bọ̀ òun fẹ́ rí experience sàárẹ̀ wò látàrí ó lóun ọ̀ máa tí ó gba omi lójú fúnra àwọn sẹ́nìkan kan ọ̀nà òun nígbà tí gbogbo ẹ̀ dúdú òun wá ìmájìn pé bóun ti wà nù lẹ́lẹ́yìn lòun máa wá ṣe bí gàdí ọ̀sẹ̀ nìkan tí ó mú un ó ní fúnra àwọn lòun ń sunkún òun ìmájìn pé ẹ ṣe bí sàárè ó ti sàárè ó sì òkun sàárè ó jù báwọn lọ kò sí bẹ́yẹn ti lè tilẹ̀kùn tó ti wíńdò tó paná tó ńgbà lè bá mọ́ dáadáa ó róye kò sí ilẹ̀kùn tí ọmọ bá bí òyìn ó róye rẹ̀ nù sàárè o. al-imanu bil yawmil akhir ó tó ń tó lè máa fi ṣe wá àtìkún rẹ̀ bọ́ bá rí i pé ẹnìkan kò sí ẹlòmíì gbogbo ń máa ń jẹ ọ̀sà ìdá tó o fi ń jẹ ẹnìkan jẹ tó o fi ń fọwọ́ ọlọ́gbẹ́ lójú ni pé kò lè mú mi ìyìnbọn bá ti wá ń ra ẹ létí pé ẹnìkan mú ọgọ òun lọ lọ́wọ́ ó tó ó tó ní tí ó yẹ kó gba ọ̀pọ̀lọpọ̀ wa búlẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ó sì ti wá nù tá anábì ti kìlọ̀ rẹ̀ fún wa sọlọ́lọ́ àwòsọlọ́ anábì nínú ìpìlẹ̀ inú òpó ìmánì oníkọ́ gba pálíkì yá máa ń bẹ̀ o. wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi èyí náà àdáwò nílẹ̀ yorùbá yìí o o sì gbọ́dọ̀ ní o bọ́ ọ fẹ́ jẹ́ kul amantu billah oníkọ́ gbà pé kíní kan bẹ tọ́lọ́ ń pè ní alikọ́dà nǹkan kan ò ṣe nǹkan kan ò jálù ọ́ yìí kò sí ti ń jẹ́ àkúnlẹ̀yàn òkúnlẹ̀yàn kankan ohun gbogbo lọ́wọ́ orí kò sí ń tọ́kan orí nínú bọ́rọ̀ rẹ ti dà. gbogbo àwọn àkídà wọ̀nyí lè inú tí máa kọ́yàn lẹ́sẹ̀ ni o bọ́ bá gba àkọ́kọ́ lẹ́sẹ̀ o ìwọ mùsùlùmí ọgbọ́dọ̀ bàbá nẹ́bi ti wí pé kẹ́nìkọ̀ sallallahu alaihi wasallam kẹ́nìkọ̀ kan owó tó dáyé lọ́lọ́run ti parí kádàrà bí ó ti gbáyé rẹ̀ ẹni ó lówó kádàrà rẹ̀ ni ìwọ tó o ní kádàrá rẹ ni ìwọ tí ọpẹ́ láyé ẹni tí ọpẹ́ gbogbo ń tẹ̀yìn ọgbà gbáyé yìí ṣe kìí ṣe pé ńgbà tó o dá yìí lọ ṣẹ̀ṣẹ̀ ń yàn inú tó o gbọ́dọ̀ gbanú o bó bá fẹ́ jẹ́ mùsùlùmí ẹ wá wo ndá nàbì wí láàrin sọlọ ọsọlọ níbi ọ̀rọ̀ alimami kọdárì nìkan là nàbì ti ní káyìrì yìí wàṣàrì torí pé máa rọrùn fáwọn èèyàn láti gba kádàrá tó bá dáa kódò náà máa sọ fáwọn èèyàn pé bọ́lọ̀ ti kọ́ tiwa nù. lànàbí fi wá fi kún pé káyìrì yìí ṣe bó ti ń gba pé bọ́lọ̀ ti kọ́ tiẹ̀ ńgbà tí ń dùn náà bí ó bá díẹ̀ káàtó náà òun náà ni ọmọ àpọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ láti yí padà kọ́dà nù tá nàbì kọ́ wa tá a fi mọ̀ pé bẹ́ẹ̀ ọba fẹ́ kẹ́mi ṣé kí n pọ̀rọ̀ kọ́dà rù yìí àwọn kan kéékèèké kéékèèké ànábì ní wàlá takú láwù fa iná láwù taftahu amala shaitan. ní a ọwọ́ àmì kan nísìnyí pé ẹ wá employment kan bẹ́ẹ̀ gángan ago mélòó ni ẹ wá ago mélòó ni ẹ dé o sì múra gbogbo ànábì ní ihris ala ma yanfa'uka wala ta'jizan gbogbo ntẹ̀yàn máa láwọn sábàbí dáadáa wọn náà gbìyànjú rẹ ọwọ́ adé bẹ́ẹ̀ wọ́n ní aago mẹ́jọ la ní ẹwà ẹwà gbóyìn aago mẹ́jọ kọjá àṣẹ́jú kan wọ́n bá tilẹ̀kùn ànábì ni mo máa sọ pé a kò bá gbé ṣe bá ṣe drivers ju mo ní kó tètè wá gbé mi tí ò yìí sọmọ pé yẹn lè rò bẹ́ẹ̀ ànábì ni kódà máa rò báwọn gbà pé ọlọ́run ti ní one minute after eight ló dé bẹ́ẹ̀ wọ́n sì tilẹ̀kùn jọ̀ yóò sì ń jọ̀ mí pẹ̀lú ògùn ọlọ́run. kọ́dà láwọ́ ànábì ní májẹ̀ ọmọ wà lẹ́nu rẹ̀ pé ah, mo bá ṣe pé mo bá ṣe pé mo bá ṣe pé mo ṣe báyìí nǹkan báyìí ọba ti ṣe báyìí ó lè kó bá àlè máa nù bẹ̀rẹ̀ kọ́dà rẹ̀ o ẹ̀yọ́ máa yá mi bẹ́ẹ̀ gbà sí oyin púpọ̀ bá ànábì ti sàlàyé sallallahu alaihi wasallam níta ń pè ní amantu billah ànábì wa fi kún sallallahu alaihi wasallam ó ní fún mustaqim bọ́ ọba ti wá gbọ́ lọ́n gbọ́ tán tó o ti mọ gbogbo ń ta wí tó o ti ń lò ọwọ́ àkú bẹ́sẹ̀ rí o ti rinlẹ̀ lórí ẹ̀ yóò ní yẹ̀ o èyí ń ná challenge ńláńlá ni o kéèyàn má di mùsùlùmí láàárọ̀ kó di nǹkan míì lálẹ́ kéèyàn má gba ìmánì sùn kó bá nǹkan míì jù láàárọ̀ ọlọ́nkọ́ sọ wa ń bẹ̀ kọ́lọ́pọ̀ nàìjíríà lẹ́gbọ́ tí ń jókọ mùsùlùmí kọ́dà kò yí okọ náà padà kò sì kírun mọ́ wọn ló ti kó fẹ́ǹsì ọlọ́mọdé àbáwọn forú fẹ́ǹsì bẹ́ẹ̀ o. a nídi tí ó éèdì ìsìnkọ́mà wa tẹ̀sẹ̀ wo fi máa rinlẹ̀ lórí ọ̀nà tọ́lọ̀ ti fi mọ̀ wáyé. ní sọ bíi méjì àbí mẹ́ta lásìkò bá ti gbà wá ma àwọn tips àwọn tó mú lọ́wọ́ pé a ah, tẹ̀sẹ̀ ni ó fi wá dúró bí n bá ti gbọ́ lọ́n gbọ́ tán tí ò fi ní yẹ. ṣẹ́rà kọ̀kọ́ rẹ̀ bọ́bá yìí pé yìí nìkan lọ mú lọ́wọ́ òun ni wá ọ̀nà tó fi máa gbádùn ẹ̀sìn wá ọ̀nà tó fi máa gbádùn kínní gbogbo ẹ̀sìn tó bá ń sin gbogbo ọ̀nà tó bá fi ń sin lọ́wọ́ ní ìsìlámù yìí má máa ṣẹ̀sìn olóró kìí gbogbo ń tí èèyàn bá ti ń ṣe kí ara rẹ̀ ọ̀yá sí ó ṣe é ṣe lé kó mẹ́ kókó o gbọ́dọ̀ wá eléyìí ṣe ń ta lè gbé general principal kankan lẹ̀ fún kálukú ni ó wù ọ̀nà tó wọn ò fi ara ẹni arọ ẹkọ ọlọ́gbọ́n kan arọ ọ̀nà tí ó fi máa gbádùn ntọ́ ọba ń ṣe tó fi ń sin lọ́hùn oníkọ́ máa sọ fúnra rẹ̀ pé a ah, ládùn dọ́lọ̀ fún mi ẹnu tó ní múwá nì. mọ́mọ́ rí ní ọ́pọ́sìtì kí oṣù wa pọ̀ báyìí gbogbo ẹni tí ń bá ń rí pọ́jù wa pọ̀ báyìí ó ṣeé ṣe kọ́ padà fún fẹ́ǹsì o. àmọ́ tí ń bá ń sọ fún rẹ̀ gbogbo kọ̀ǹdíṣàn tó bá rẹ̀ gà lẹ́nu kínkínní yìí lẹ́sẹ̀ ara rẹ̀ ọ̀jà láti ṣe. àṣùbà àlákì yìí mélòó ló kù lónìí ó kù gbogbo ń tẹ́ kí mẹ́rin yìí láti kọ́ sàlùwàlá àti kó kírun kọ́dà bọ̀ ọ̀yàn náà fi là mo fi dá ọ lójú kó o lè lo wákàtí méjì. gbogbo ń tẹ́ kírun wákàtí mara o nínú wákàtí mélòó jàmọ́ kọ́mọ wa sọ fún rẹ pé two out of twenty four ọlọ́run ọmọ ẹ̀sẹ̀ wọn tó o pé twenty two ní ń lò kí n wá gbọ́n fún two wá nǹkan mí lẹ́mi ọjọ́ ọ apply òun sí gbogbo ohun tọ́lọ̀ ní o ààwẹ̀ mẹ́jọ jẹ́ pé ńgbà Ramadan bá dé ni ọ̀tá máa mú ọ ńgbà òun ni gbogbo àrùn tí ò sí ọ tẹ́lẹ̀ ọ máa sọ fúnra rẹ̀ gà one out of twelve. ṣé mọ̀ pé bọ́ba pé nírò orí ìtàwọ́ mi èèyàn ni ṣé mọ̀ báwa ti máa ń tú ìjàrá wa tí n bá dálé iṣẹ́ kalẹ̀ nísìnyí àwọn èèyàn sá lọ líbi ìyẹn wà ní wọn kọ́kọ́ sinmi fún oṣù mọ́kànlá kí wọ́n bá lè lọ líbu oṣù mélòó oṣù kan sọ ma pé ọ́pọ́sìtì lọ́lọ́run ti ń bí àwẹ̀ àwẹ̀ ọ lọ líbo oṣù mọ́kànlá ọ wà sáàbù ọlọ́run pẹ̀lú kọ́ ọkàn gbà wẹ̀ lóṣù mélòó lóṣù kan péré gbogbo àwọn nǹkan báyìí ó yẹ kọ́ ọmọ fíìlì dá ọlọ́mọdé yẹn ọjọ́ lórí ibú yẹn tó wá nílé gba oṣù kan nù bó ti rí nù kódà wọ́n tó lówó tí wọ́n ní ọyọ sàká tó ọmọ bínú bàbá bá ti ṣe wá sí débi sàká àfa yẹn dénú kí ni ń jẹ́ sàká sẹ̀mọ̀tì ń jẹ́ zakanu owó gbogbo ń tọ́lọ̀ ń fún ọ ọlọ́ọ̀ni ọ̀dà sí mẹ́wàá bàbá wa da sí mẹ́wàá yìí ìwọ kó mélòó ìwọ kó mẹ́sàn-án kó mẹ́sàn-án nù mélòó nínú mẹ́wàá ó kó mélòó lẹ̀ tún wá dá ẹyọ kan yìí sí mẹ́rin bàbá tún wá dá ẹyọ kan ìwọ ti kó mẹ́sàn-án odidi o ọwọ́ akú mélòó lẹ̀ olúwa tó ní ọdá ẹ ọkàn yìí sí mélòó ìwọ tó kó mẹ́ta nù mẹ́rin <laughs> ṣe èèyàn ọmọ yìí nǹkan kó lówó kọ́ mọ́ yọ zaka. o gbọ́dọ̀ máa sọ fúnra rẹ pé ntọ́lọ̀ ń béèrè kiri púpọ̀ ó yẹ kó béèrè jù bá yọ. njọba ti pé èèyàn rí ní ọ́pọ́sìtì tó ń fira rẹ wé àwọn tó ṣe pé gbogbo ayé yìí náà ni. àwọn ọmọ pé nǹkan kan bẹ mọ́ lálùkìyà àmọ́ sẹ́yìn ọlọ́ọ̀ pàdé ọwọ́ à ń fi àsìkò rẹ wí àsìkò ọ̀rẹ́ rẹ tó ń lásìkò àti wo bọ́ọ̀lù three hours tí ó tún lọ gúlọ́ọ̀bù two hours ìwọ náà wá ń gbé ẹ̀yìn ìsìlámù yọ jẹjẹ ọ̀rá yé kí ni òjì ọ̀rá yé. wàláì ntọ́lọ̀ ní òsùn tó fi ní òsùn ní gbogbo ntó fún ọ ntó kéré púpọ̀ ni. ẹ dákun ẹ wá ọ̀nà tá a máa fi ní interest nínú bá a ti ń tó máa gbádùn ẹ̀ wọn là nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam anabi ama sọ fún bilali ìpè ya bilali arihina biha ya bilali àti gbọ́ kó irun sẹ́run ètò ni bilal pè irun fún wa kára wọ́ yá ìwọ ń gbọ́rùn pípé lónìí ẹlòmíì ó tún kó sẹ́ni pé ṣoṣo á tó nẹ́nu níṣẹ́ wákàtí mélòó sí mélòó hmm? alimami abdullahi bin mubarak fún àwọn alfa ابن al-mubarak ní wàláhi nahnu fi ni'ma pẹ̀lú kọ́lọ̀ ní أو أنو lọ́rùn لو علم بها الملوك في àwa nù عليها. gan. law alima biha al-muluku fi qusurihim laqataluna alayha. irú gbádùn tá à ń gbádùn yìí báwọn ọba nù pálásì wọn bá mọ̀ ní wọn bá bá wa jà nítorí ẹ̀ pé ẹ fà ìwọ gbádùn ẹ̀sìn ní fi ń rọ lójú ọ̀ gbádùn ẹ̀ wọ́n gbọ́dọ̀ wá ọ̀nà tí gbogbo téèyàn bá ń ṣe tí ń dà nígbà tí ń ro lójú nígbà tí wọ́n mú lórí mú lọ́rùn ọ̀rọ̀ ọ̀rùn bọ́ bá ti rí ọ̀nà kan tí wọ́n gbà jáde ńbẹ̀ kọ́ sá jáde inú takin inú sẹ̀kọ́ ọmọ nìkan wọ́nà tó fi máa gbádùn ẹ̀sìn mo ti fún ọ ní fọ́múlà kan ìwọ náà lọ́ọ́ dìvẹ́lọ́pù fọ́múlà mi fọ́múlà wo mo fún yín máa wo sẹ́ni ilé ẹni kíkíní tọ́lọ níbi tìǹ náà nìyí. mo ní méjì àbí mẹ́ta jẹ́ nsọ̀kan sí. as-suhbatu salihah as-suhbatu bọ́ọ̀ bá bẹ́ kẹsẹ̀ rẹ̀ ó yẹ ìmọ̀ àwọn tó ń bá rìn o. sẹ́rí àwọn ẹ̀rọ kan bẹ tá a máa fi kan tanra wa ń lẹ Yorùbá wọ́n wà lẹ́nìkan kò rí kó sun rẹ̀ ni kò rí oorun òkun ni o àmọ́ ẹ̀ pé wa ni ọ̀gá ọ̀rẹ́gbẹ́ ni kò rí kó sun ni wọ́n. Ah, ah. oorun òkun ni o èmi ò sì ẹni ó sì ọ̀rẹ́ rí bí wọ́n ti lè wù wọ́n rẹ́ tó kọ́lọ́n wa lálùkì àmàtẹ nìkan yá sí kejì kọ́ wá pé ẹgbẹ́ sàárè ń torí pé àkókò sùn ni wa nígbà tó ń ti lọ òun ò ní máa gbá níbo kó níjọ́ òun lẹ́yìn kan bá kú. ẹ̀yọ́ ọmọ ìyá mi ti ń sọ ni pé mẹ́ni tó máa bá yàn o inú ọ̀nà tí àkóbá fi bá ọ̀pọ̀lọpọ̀ òun làwọn ti ń bá rìn o gbogbo àwọn tí ọba ti wà kọ́dà bí sẹ́ bá pa yín pọ̀ njẹ́ ọdún wọn bá ti ń sọ fún ọ pé a ah, kí ló dé dé kí ló dé kí ló dé ọdẹ wá sọ jẹgẹrẹ ọdẹ ẹgbẹ kúrún gbà hánu wọn kò bọ̀ kì í ṣe dandan kọ́ ọ máa bá wọn yóò sọ̀rọ̀ ẹ o wẹ́ni ọba jọ o. kọ́dà ó fi márù ìyàwó tó fẹ, à ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀sọ́ rẹ tó yẹ kó ju ìyàwó yẹn lọ kò ó yẹ kó súnmọ́ yẹn ju ìyàwó yẹn lọ bá ní orúbìnrin rẹ̀ tí wọn náà rọkọ ọkọ tó fẹ, ìwọ ọkùnrin náà ìyàwó tí rí jọra yín bí ẹ bá ti jìnnà púpọ̀ síra yín bí ọ̀nà ẹ̀sìn yìí mọ̀jẹ̀ nǹkan mi ò tàn kò fi fẹ́ ru ẹni bẹ́ẹ̀ o ó léwu o. àmọ́ kọ́dà bí o tí ì lẹ́sìn tó orí pé níbọ̀ bá pè kẹ́ tó fẹ́ kí o tó wọlé náà bọ́ bá ní ẹja lọ hálkọ kò ní gbé náà ń pè ní hálkọ yàrá kan mo mi ọ̀ráyè e kìíní èyí ò lè yíwọ́ o ó lè padà yíwọ́ o díẹ̀ díẹ̀ díẹ̀ làwọn èèyàn máa wá wọn náà ti mọ́sálásí pé àfáǹkọ́ à wọn wá lónìí. <laughs> mo jọra àwọn ìyàwó jọ máa sọ ìyàwó àfa jọ máa sọ fún wa ẹ̀dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ ráyè lónìí náà ẹ̀dẹ̀ lọ wá sí kan lánàá. àti báwọn kan pè yín lọ́sẹ̀ tó lọ kí wọ́n jẹ́ iná gbádùn àdáwò ń bọ̀ nù àmọ́ ní ọ̀rẹ́ tó o pé ní ẹjọ́ máa encourage ara yín èyí ó di gbọ́ gbẹ̀ǹdẹ̀ bá jọ ń gbé séèdì kan náà tí ń jí lásùbà àti rárá ń ti géètì kọ́ ọmọ bá jí irú yín kéèyàn máa bá rìn fún ya àánú mi fẹ́ di sọ́wọ́ wa dà ẹ ti dé àti dé wẹ́ni tí ó ṣe pé yóò lè sọ fún ọ yóò gba kí ló dé má làm àyè pé mi ò rí ní mọ́sálásí tí ò sí yín ọgbọ́dọ̀ nírú àwọn yín lẹ́gbẹ̀ẹ́ o bẹ́ẹ̀ ọba ti nírú ẹni tí ọmọ ẹ̀jọ̀ máa encourage ara yín ewu ń bẹ ń bẹ o and finally mẹ́ta náà mo ní sọ kàbí encourage ara wa máa jìnnà tẹ́tẹ́ máa jìnnà jígínì sórí ti ń jẹ́ ẹsẹ̀ kọ́dà gbọ́dọ̀ ń bá forí jìn ọ́ ó lórí pàkan tí ó fi sára rẹ̀ anabi sọlọ asọlọ ní gbogbo ẹni ọba ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nọkítà fi kọlìbì yìí nọkítà tán ìfàwùdà bí ìgbà tí wọ́n kan sórí ọkàn rẹ bọ́lọ̀ ti dá ọ ìṣe plain sheet tákàdá tó mọ́ ni ọkàn gbogbo wa gbogbo bàtọ́ ọba tí wọ́n ń ṣe ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ kọ́dà bó ti pọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹni ó jòkó tọ̀rọ̀ ẹ̀yìn jọ́ máa rò pẹ́sìn lòún ń ṣe bá ti jókòó mọ́sálásí pé sùúrù ẹ̀ malam kìíní ustaz kìíní sheikh kìíní ẹ̀rí wọn wọ́n ṣe báyìí ẹ̀rí wọn wọ́n lọ báyìí ọ̀rọ̀ ẹ̀yìn nínú kaba ìrì ẹ̀ṣẹ̀ ni o òfófó nínú kaba ìrì ẹ̀ṣẹ̀ ni o irọ́ nínú kaba ìrì ẹ̀ṣẹ̀ ni o gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń ṣẹ̀ kódà bó ṣe àṣàfùrù láì tọ́lọ̀ ń forí jìn ọ́ ànábì ní nọ́kítà tó ń sọ̀dà sọlọ́lá ọ̀sọ̀lá wọn kàn kankan sí pílẹ̀ǹsì tí ọkàn rẹ̀ ń dùn sọmọ kí gbogbo ẹ̀ kó pílẹ̀ǹsì máa ń bọ́ba tún ṣe ń jọ́ mi ànábì ni wọ́n tún ṣe gíní wọ́n ti wá kàn sí tẹlomi kò sí pé kí wọ́n kàn máa ó ti ó ti fún un anabi náà ló wuyè ní kọ́ o anabi ní ẹni ọba ti dìgbẹ́ lọ́lọ́ ní kálá bal rọ́ọ̀nà ala qulubihim ma kanu yaksibun. ẹ̀yin náà wọ́n dà pé àwọn eléyìí ọ̀rọ̀ kankan ọ̀tí ẹ̀ wọ ìjìmá ẹ̀ṣẹ̀ ló dí ọkàn o. má jẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ ó débi tí ó di gbogbo ọkàn rẹ̀ bọ́kàn bá ti bí ẹsẹ̀ bá ti dí gbogbo ọkàn kò sí ní ọ pẹnẹtírétì rẹ̀ mọ́ o mọ̀bẹ́lọ́n subhanahu wa ta'ala olúwa tí o ti ṣàánú wa mo ti wí lẹ́ẹ̀kan tá a wà nínú ìjọ la ilaha illallah olùwàmọ́sá rọ̀zákà wà ní tìkọ́mà náà tẹ́sẹ̀ wo fi máa rinlẹ̀ lórí ọ̀nà ẹ̀sìn yìí nǹkan kan ní yẹ̀mbẹ̀ tá a fi lọ bọ́lọ̀ àtàwà àti gbogbo àwọn èèyàn wa. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وجزاكم الله خيرا الحمد لله الحمد لله الحمد لله جزاكم الله عنا كل خير وحسن الله إليكم آه àbíbọ̀ orí jẹ̀mọ́ ní kí máa bá lọ ní nígbà tí dr ẹgbọ̀n apọ́fún sọ́rẹ́ kan pé ká máa gbà tí kọ́ wọn ah, ẹgbà kẹ́kẹ́ lọ́sìkò wà bá wà pẹ̀lú látara ọ̀dálẹ́ àwa ní à ń sàǹfààní àwọn àǹsọ igi látara yìí àbí ọlọ́run bá jẹ́ lọ́wọ́ àdá kó dẹ́kun gbórí sọ fún wa yìí kọ́lọ́njẹ́ wúlò fún wa bó ti wọnú ọkàn wa yìí kọlọmọjọ jáde kó ń bẹ̀ máa kọlọm kò fi wúlò fún wa ní ayé wa kò fi wúlò fún wa ní ẹ̀sìn wa kójó wúlò fún wa ní jọ kìyàmẹ́ kọlá ìtòbí ẹran láàánú rẹ̀ gbogbo àlà ń gbọ́ kódà àwọn tó sì bí pé òun fẹ́ máa pa wá lẹ́yìn díẹ̀díẹ̀ ẹ̀rin pé èmi ò pẹ́ nìkan wà níkàlẹ̀ yìí àbí tí ò bá sọ́kàn nínú àtẹ́lára rẹ̀ mọ́lókù tí wà sí òní tí ò ní mi gírì wàláhì hadith ń sì ní ọlọ́mi ìgbẹ̀ta tí ń kàánù tí a ń pé àmọ́ntòbíláyé tó mọ̀sẹ́kì àmọ́ntòbí àti àgbọ́yé òde ẹ̀tí ìdíbì kẹ̀kẹ́ lọ́dọ̀ rárá wọláhì àwọn tá a rí mú nínú ẹ̀kọ́ náà rọ̀ yìí níbi hadith kan péré náà ni o a mo rò pé bí yẹn bá mójútó yín lọ ní gbèsè ayé rẹ̀ ó tó láti lórí pàdé ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí gbélé ìtẹ́bọ̀ sọ yìí ọlọ́ba fi tún mọ̀ wá sí ní àmì ọlọ́bà fi sinmi wa jìnà amẹ́lẹ́kùn sọ́ọ̀lẹ́hà tó bá ti wúlò fún wa táwa náà tún fi wúlò fún ẹlòmíì ọjọ́ ní káà náà wá sọ̀rọ̀ bí tìmọ̀dí tv sọ̀rọ̀ pé àmọ́túnbíláhì tó bẹ̀rẹ̀ tẹ́kì wá pẹ̀lú dídì ó sì sọnù ogun tó wà bí lẹ́ẹ̀mí fi bá wọn yẹn sọ̀rọ̀ kọ́lọ̀ tó wúlò fún àwọn tí lẹ́ẹ̀mí bá sọ̀rọ̀ káwọn yẹn náà tún fi bá wọn mí sọ̀rọ̀ kó tún wúlò fún àwọn náà kí ẹ̀sán yẹn máa wá padà sọ́dọ̀ ìlà yọmọ ọlọ ìṣòdì ọlọ́run lára afẹ́ gbẹ̀yìn lásìkò torí ètò pọ̀ nílẹ̀ lẹ́ni àwọn náà fẹ́ bí èyí mọ́ ní àjà kò tó yọ lọ́run ẹ ẹ̀ka àdọ́wà tí wọ́n ti ní so aṣọ ìgbé kalọ̀gbé kalọ̀gbé àbáwá láti lọ ní káwá kágbé gbogbo àṣúndà wá láti lọ ní sẹ́kọ̀ọ́ ni àìbẹ̀ ẹ̀kọ́ ah bí ẹ bá ń gán fani ilé ìjẹ́lẹ̀ kan lọ́sẹ̀ ìgbésí ayé yóò dà ẹ̀sìn yóò sì sùn wà wọ́n ní ẹ̀kọ́ lóṣùgbà tó eléyìí kan alhamdulillahi rabbil alamin àti púpọ̀ abiola kódà kó bá wa kí kó bá wa sí ilé afi àfi gbogbo ẹnu ọjẹ̀mẹ́ ní maftab central mosque ní ààyè àfi kí ìjọba wa àbí ọlọ́run bá jẹ́ lọ́wọ́ àádá kí ó wọn bá wa sọ yín lọ kí wọn bá wa sọ yín bọ̀ ó jẹ́ kẹ́ fẹ́ fún àlè ọmọ yìí tí mo bá ń sẹ́kù ní àlè ọmọ yìí a máa pé láti tẹ̀sán àlè àlè ọmọ bí káyọ̀ pé a orí ti ọlọ́run tó láàrin rẹ̀ bí ẹ ti wá ń pè yìí àwọn ọmọ yín lóríyà yín kọlọ̀ jẹ́ kẹ́tọ́ lè gbèjì báyìí lọ ogun tí ẹ wá dálẹ̀ ló jẹ́ ọjà ẹ̀sìn ni tó jẹ́ ta ayé ni ọlọ́run bá subhanahu wa ta'ala kó máa dẹ̀gbà sókè sí ọlọ́run jọ máa gbèrú sí ọlọ́run jọ tó máa wúlò fún àlè ọmọ sí ọlọ́run tó bí ọlọ́run ọlọ́run rẹ̀ ẹ̀dàkùn nàfẹ́ bẹ̀rẹ̀ bàbá wa sí tó wà pé 2021 wọn rántí 2022 2021 àbá ti wá sí àyè gbẹ̀yìn tí àbá ṣe tí ìbá ṣe mistake ẹgbẹ́ ẹ̀kọ́ ni jẹ̀mọ́ àsìkò wọn fún gan gbogbo alámọ̀ kò sí kájẹ́ máa ń sọ pé àsìkò bàbá fún àsìkò kéde kan ọlọ́run ní gbé wúyàn kalẹ̀ báyìí ká pẹ̀ mọ́ àwa kéèké gan abọ́ bó ti bó ti lọ́dọ̀ wa ká tó wá sọ wọn bàbá wa báyìí ṣùgbọ́n àtúmọ̀ bẹ̀ wọ́n náà ní pé ẹ̀dàkùn torí ọlọ́run bàbá tún pè yín gbà míì ní nípa fífi máa pè yín lówó ni lọ́lá ni nípò ni àmọ́ àmọ́ pé torí ọlọ́run náà lè fi ń wá ẹgbẹ́ kan torí ọlọ́run ìjà kan àwọn tí wọ́n fi máa rí nílẹ̀ kẹ̀kan báyìí náà ni bó <laughs> jẹ́ rẹ̀ kí lọ́dún náà ni bó jẹ́ kí nílẹ̀ ẹ̀dá kan torí ọlọ́run bá pín ilé sàn dáadáa tó sì bá rí kó fún جزاكم الله خيرا سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.